Dear Muslim brothers and sisters, we give thanks to all. Wow, wow. Happy Eid Mubarak. ẹ̀yin tèmi mo kí yín pé àkú ọdún mo lérò pé mọ̀ pé èyí lọ́dún àwọn mùsùlùmí òdodo làwọn àgbà òṣèré tíátà ilẹ̀ wa yorùbá kọ̀ọ̀kan náà ti bọ́ sí ayélujára lóòrọ̀ yìí náà ti wá kí gbogbo wa sọ pé àkú ọdún sọ pé ẹ̀mí wa yóò ṣe púpọ̀ lórí ilẹ̀ alàyè bẹ́ẹ̀ sì àyígbèrè ọkọ̀ jáde lóòrọ̀ yìí àjìá Mercy Mínà pẹ̀lú h lẹ́yìn Adéòtí àti ọkọ ẹ̀ Mr. Adekas Adeoti, ìyẹn the original owner ló kọ́ bọ́ sórí agbèjára dóòhọ́ yìí ló kí everybody sọ pé a kú ọdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ lórí ilẹ̀ alàyè. bẹ́ẹ̀ náà ni sísà wa Akia Mide Martins àtọkọ ẹ̀ Afeez Ọwọ́ làwọn náà náà bọ́ sórí ayélujára o náà kí everybody sọ pé a kú ọdún sọ pé ẹ̀mí wa yóò ṣe púpọ̀ lórí ilẹ̀ alẹ́ gbọ́ nǹkan tí Akia Mena Mercy àti Akia Mide Martins. Eid Mubarak everyone. Eid Mubarak to our dear Muslim brothers and sisters. We give thanks to Almighty Allah for this opportunity and we pray that Almighty Allah grant us many more years to witness more Ramadan and Eid, inshallah, bi kudratillah. Amina ya Allah. Assalamu alaikum rahmatulahi ibarakatu. akọọdún akúnyèjò o. àwárí yìí. ẹ̀mí aṣọ̀pọ̀ ọdún láyé o. akọ àbájá wẹ̀ yìí o. àwárí o ẹkú dákọ̀ mú fún wa. ẹsẹ̀ àwọn tara bẹ́ẹ̀ a máa wá a máa borí kì í bẹ́ẹ̀. ọlọ́nà bí yé sọ̀rọ̀ lọ́wọ́ lọ. àtẹ̀wọ̀ màkà máa ń sọ nínú ọ̀rọ̀ bẹ̀rẹ̀ báyìí pé. sọ̀rọ̀ wá dọ́là sáǹfù wà lójúmọ́ ilẹ̀ lójúmọ́ ọ̀rọ̀mdánù ilà ọ̀rọ̀mdánù kàfáàtù lérò bàyìnà. ẹ̀yin tèmi pẹ̀lú fídíò yìí ní ọ̀gọ̀ àwọn ènìyàn ni wọ́n ń kí àjíà mínà pẹ̀lú h lẹ́yìn ṣẹmọ̀kọ́ bó ṣe ní òun fẹ́ kọ́ máa pè ó nìyẹn Mercy Adéòtí sọ pé in fact ó ti improve gan-an nínú ẹ̀sìn mùsùlùmí tó ń ṣe yóò sọ pé ó dẹ̀ fit ẹ̀ gidigidi gan ni o sọ pé ó rẹwà ni láwọn èèyàn ṣe ń kí lóòrọ̀ yìí náà ni bẹ́ẹ̀ náà ni wọ́n ń kí Ajah Mide Martins sọ pé wọn kú ọdún sàn pé ẹ̀mí wọn yóò ṣe púpọ̀ ẹ̀ lórí ilẹ̀ alàyè ẹ̀yìn tèmi báwo lọ́dún ṣe ń lọ ládùúgbò yín tèmi bẹ́ẹ̀ náà ni alhaji abdullateef àti ìyàwó rẹ̀ beautiful wife rẹ̀ mo bí n pé náà mú píkṣọ̀ ìwà sórí ayélujára lóòrọ̀ yóò náà wá fi kí gbogbo wa sàn pé a kú ọdún sàn pé ẹ̀mí wa tó ṣíkàwé tọdún yìí ló máa tún ṣèmí again ẹ̀yin tèmi don't you think this is beautiful kí ló wọ́n pọ̀ ládùúgbò yín báwo lọ́dún tí ń lọ à ń kí wa pé àkó ọdún ẹ̀mí wa ṣe púpọ̀ lórí ilẹ̀ àlàyé ẹ̀yin tèmi kí lẹ fíìmù.